wọn ò lẹ́nu ń bẹ̀ nínú ẹ̀sìn tí wọ́n bá wá dá sí i tó o gbà bẹ́ẹ̀ àgásí pé o ò tí ì gbọ́ ẹ̀sìn rẹ yé ohun tẹ́sìn rẹ sọ nípa ìgbéyàwó mùsùlùmí kò tí ì yé ọ kò ì tí ì yé ọ nígbà tí ẹni tí ó sì lẹ́nu bí ọ̀rọ̀ tó bá gásí pé òun ní ń sọ̀rọ̀. yóò ba ọrọ jẹ má jẹ́ kí wọ́n ba ọrọ gbèsè ayé rẹ má jẹ́ kí wọ́n bàjẹ́ mọ́ ọ lọ́wọ́. àníṣẹ́ bọ́ba gásí pé ẹni tó jẹ́ kìrìsìtẹ́nì yẹn ó jẹ́ bàbá tó bí ọ kò lẹ́nu níbi bó ṣe lọ́kọ mọ́ torí pé kò lè fi ọ lọ́kọ. kò lè fi ọ lọ́kọ. nítorí náà ìwọ arábìnrin yẹn má tẹ̀tí sí ọ̀rọ̀ táwọn kìrìsìtẹ́nì inú ẹbí rẹ tí wọ́n sọ láti fi ta kókó lọ sí ìyàwó kejì ọlọ́mọge a máa sí ìyàwó kejì adélébọ̀ a máa sí ìyàwó kejì kò sẹ́ni tí ò lè wà nípò ìyàwó kejì ipò ìyàwó kejì kì í sì ṣe orí burúkú o oríire ni. fún ẹni tó bá mọ̀ bẹ́ẹ̀. ìyẹn jẹ́ àmàràn tá a fẹ́ fún first wife kó má sọ arábìnrin yẹn di ọ̀tá ẹ̀ kó má fi ojú burúkú wò ó àmì wo ni tó ṣẹlẹ̀ sí látọ̀dọ̀ àlọ́ ò so àmàràn tiẹ̀ nìyẹn àmàràn tá a fún obìnrin tí wọ́n fẹ́ fẹ́ òun náà ni pé kó má jẹ́ káwọn kìrìsìtẹ́nì ò lẹ́nu níbi ọ̀rọ̀ ìgbéyàwó rẹ̀ tọ́ níparí fún alẹ́ yìí ohun tí a fẹ́ fi kẹta nínú ọ̀rọ̀ ohun tí a fẹ́ fi ṣe kẹta nínú ọ̀rọ̀ ni pé ọkọ àtìyàwó kan ni o wọ́n fẹ́ ra wọn wọ́n fẹ́ ara wọn. ọkùnrin ọwọ́ a máa béèrè fún ìbálòpọ̀ ní ojoojúmọ́ ní ojoojúmọ́ ọ̀dọ́ ni kò sì fẹ́yàwó rí ìyàwó àkọ́kọ́ tọ́kọ́kọ́ kọ́kọ́ wá fẹ́ ojoojúmọ́ ni ó fẹ́ máa súnmọ́ ìyàwó náà kódà yóò ọfẹ ó ń ṣe é níṣe pé night àti morning yóò ṣe ti night yóò tó wá ṣe morning. kó tó lọ. oníṣẹ́ kìí ṣe pé oníṣẹ́ enjoyment nìyẹn ni. Yeni. àgbàwá búra bí èmi ò bá ṣe lọrọ. rí lọ́rọ̀ ẹ̀yin máa ń tẹ́ ẹ dánwò nígbà tí ẹ bẹ̀rẹ̀ ti yín nígbà tẹ́ ẹ di ẹ̀dà lẹ́ ń tẹ̀ ni wọ́n fọ ọkọ̀ sọ pé wò ó jẹ́ ń sùn àtàárọ̀ mo ti ń káàkiri ọ̀dọ́ tọ́lọ́ ń pé ó wá ń ṣe morning and night morning and night morning and night orí morning and night ni wọ́n wà oyún dúró wọ́n bá lọ sí ilé ìwòsàn àwọn ará ilé ìwòsàn àwọn ará ilé ìwòsàn wọ́n bá pe ọkùnrin pé wá ohun tó dúró sára ìyàwó rẹ̀ yìí sọ́ọ̀fì ó bàjẹ́ sọ́ọ̀bà ti fi ó bàjẹ́ ó fi bí oṣù méjì ilẹ̀ ò súnmọ́ a ọkọ ni oṣù méjì tóun ó sì wà nílé oṣù méjì tẹ ẹ sọhun òun ò rò pé ó lè wọ́ọ̀kì o. ọ̀rọ̀ bá di rántó láàrin ọkọ àti ìyàwó. kí ni àmọ̀ràn tá a fẹ́ fún irú àwọn bẹ́ẹ̀. àmọ̀ràn tá a fẹ́ fún yín rèé o. ọkùnrin àti obìnrin wọ́n máa ń ní ìṣesí oríṣiríṣi tọ́rọ̀ bá ti kan bí ọ̀rọ̀ ìbálòpọ̀. nígbà míì irú okun tí ń bẹ lára ọkùnrin náà ni ó wà lára obìnrin tó je pé bọkọ bá ṣe ń gbé e wá ìyàwó náà máa gbà á láì ní rojọ́ láì ní rojọ́ bọ́kọ bá ṣe ń gbé e wá fún un. lòun náà máa gbà á bọ́kọ ẹ̀ bá gbowá fún lálẹ́ yóò gbà bó gbowá fún lóru yóò gbà bó gbowá fún láàárọ̀ yóò gbà bó gbowá fún lọ́sàn-án yóò gbà bó gbowá fún nírọ̀lẹ́ yóò gbà kò sì ní sọ pé èyí ti pọ̀ jù kò ní sọ bẹ́ẹ̀. ṣé irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ àtobìnrin bẹ́ẹ̀ kò common kò common èyí tó common òun ni kó tà sí ara wọn kó tà sí ìtumọ̀ kó tà sí ni pé kí ọkùnrin kí ọlọ́run fún ní okun ìbálòpọ̀ ju bí ìfẹ́ kọkùnrin kó ní okùn ìbálòpọ̀ ju bíyàwó rẹ̀ ṣe ń fẹ́ lọ. ìdàkejì kí obìnrin kó ní okun ìbálòpọ̀ ju bí ọkọ ẹ ṣe ń fẹ́ lọ ju bí ọkọ ẹ ṣe ń béèrè fún lọ. èyí tó tà sí yẹn òun ló kọ́ mọ́nù ló fi jẹ́ pé nínú nǹkan tí máa ń dá ìjà sílẹ̀ láàrin ọkọ àti aya ọ̀rọ̀ ìbálòpọ̀ ó kan bẹ̀. ọ̀rọ̀ ìbálòpọ̀ ó jẹ́ ọ̀kan níbẹ̀. kódà recently yìgì kan túká lórí ẹ̀sùn pé bíyàwó ṣe ń fẹ́ kinní sí. Si, ọkọ ò lè tiraka kò lè ta kò lè tapá. ọ̀rọ̀ sex nínú ìgbéyàwó ọ̀rọ̀ kan tó mọ̀ kan pámọ̀ ni ọ̀rọ̀ sex nínú ìgbéyàwó ó mà jẹ́ ìdí kan pàtàkì tí yìgì lè fìtì torí ẹ̀ dàrú kó tú kó tú yángá. ọ̀rọ̀ sẹ́ẹ̀sì nínú ìgbéyàwó ó lè jẹ́ ohun tó dùn bí oyin láàrin ọkọ àtìyàwó ó sì lè jẹ́ ohun tó korò bí ìwọ láàrin ọkọ àti ìyàwó àmọ́ ju gbogbo ẹ̀ lọ gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé àìgbọ́ ariwo níbi tí igun méjèèjì tí wọ́n bá ti jọ jọra wọn àìgbáriwo tí igun méjèèjì tó gẹ́ pé bọ́kọ ṣe fẹ́ máa fún un nìyàwó náà sì fẹ́ máa gbà á àìgbọ́ ariwo ibi tá a ti máa ń gbọ́ ariwo tá a ti máa ń gbà wuyewuye tá a ti máa ń gbọ́ ẹjọ́ òun ibi tí ọ̀kan bá ti ju ìkejì lọ ṣé ẹ rí gbogbo ẹ̀yin ọkọ àtìyàwó tí adùn ìbóbìnrin lò adùn ìbọ́kọ lò tó bá ti jura wọn lọ ẹ̀sìn ti gbé ọ̀nà àbáyọ sílẹ̀ ọ̀nà àbáyọ àkọ́kọ́ òun ni wípé ẹjọ́ mánéjì ara yín. ẹ mánéjì ara yín ẹ na sùúrù sí i bóyá ọkọ ni ó ń béèrè fún tí ìbéèrè fún rẹ̀ tó ga ju ti ìyàwó ẹ̀ lọ na sùúrù sí i. bí sùúrù ọba ṣe náà sí i lọ fẹ́ kejì. ní ti igbó ọ̀dọ́kùnrin bí sùúrù kò bá ṣe é nà sí lọ fẹ́ ìkejì ni. ọ̀wà máa na sùúrù sí i títí tó fi fẹ́ kejì má jẹ́ kí ìyàwó rẹ ó sá lọ nílé fún ọ nítorí yùnkín ojoojúmọ́. tó bá sá lọ fún ọ níbo ló kù tó mọ tì bọ. bọ́ọ̀ ló kù bó ṣe mọ yanjú ara rẹ. máa mánéjì ẹ̀ obìnrin rẹ ẹ̀sìn rẹ ni ìmùrọ̀ àtúkà ìsọ̀ọ́nùkà. E ẹ̀sìn ìyàwó rẹ ẹ̀sìn rẹ ni nǹkan ìgùn rẹ ni fárúfúkú bì yìí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ má gùn nígùn tí ẹsẹ̀ rẹ ó fi dá má gùn nígùn tí apá rẹ ó fi dá má gùn nígùn tí ẹ̀yìn rẹ ó fi dá kó o lè gùn pẹ́ lórí ìrìn àjò rẹ. àjàyàn kò síyàn nínú ẹ̀ wípé aláwo fún wa jura wa lọ títí ẹ bá wá pọ̀ ju ti ìyàwó rẹ kan lọ tó jẹ́ pé ìyàwó ẹyọ kan ló ní lé tí kìíní wa lágbára tó tó èèyàn méjì pín tàbí tó tó èèyàn mẹ́ta pín tàbí tó tó obìnrin mẹ́rin pín. nǹkan tọ́lọ́ ń fún ọ ní agbára ìbálòpọ̀ tó tó obìnrin méjì lò tó tóbìnrin mẹ́ta lò tó tóbìnrin mẹ́rin lò tó sì sí ìlágbára kí wọ́n pẹ́ méjì èyí tó wà lọ́wọ́ rẹ̀ ń ọ wá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ ó gbìyànjú àti wá sí lẹ́wù rẹ̀ ọ wá fi sùúrù dí yòókù lẹ́yìn náà ọ wá fojúlé náà pé onídìí ìyàwó kejì bí ìkápá rẹ bá wà bí ó bá sí kápá come down sí lẹ́fù ìyàwó rẹ kọ́ wá fi sùúrù dí yòókù ẹ má jẹ́ kí èèyàn máa di ìjà mọ́ ní ti gun obìnrin a rí obìnrin tó gá sí pé ohun tó lọ ń fún un Ọfẹ ma máa rí ọkọ ẹ̀ ní ojoojúmọ́ ó máa rí ọkọ ẹ̀ ní kíni kò sì lè rọrùn láti máa rí ọkọ lójoojúmọ́ lọ́pọ̀lọpọ̀ gbà kò lè rọrùn. bọ́bá wa pàdé ẹni tí ó rọrùn fún alihamdulilayi àmọ́ tó bá jẹ́ pé ẹni tó pàdé nínú ayé rẹ̀ kò rọrùn fún bóyá ẹni tó pàdé ó jẹ́ ṣèkan sùn lọ ó jẹ́ kí ni ṣèkan sùn lọ. ìyẹn ni pé tó bá ti ẹ̀ lẹ́ẹ̀kan oorun ló kù tí ó sùn tiẹ̀ nu ó tún dọjọ́ míì ìwọ ìyàwó wọn sí rẹ̀ ni o wà wá sí lẹ́bù rẹ̀ ni ọ wà fi sùúrù gbé yòókù ọ fi sùúrù gbé yòókù. in most cases ẹni tó bá sì jẹ́sẹ̀ kan sùn lọ wọn ì sábà dámọ̀ràn páwọn fẹ́ fẹ́yàwó méjì ọwọ́ ọ̀kan nílọ́wọ́ náà ni ó máa mánéèjì torí pé kò ní fẹ́ kí wọ́n wá dáhùn lẹ́yìn torí pé ẹni tó bá gẹ̀ẹ́sì kan sùn lọ tó bá lọ fẹ́ méjì ọ̀dà ọjọ́ ọkú rẹ̀ ní o ọ̀dà ọjọ́ ọkú ẹ̀ sílẹ̀ ni torí ìbálòpọ̀ ó lè pààyàn ó lè gbẹ̀mí èèyàn tó bá ti kọjá agbára èèyàn àwọn èèyàn á máa kú sórí obìnrin wọ́n á kú lásìkò tí wọ́n ń bá obìnrin lòpọ̀ lọ́wọ́. so àmàlà tí màá fún tọkọ-tìyàwó yẹn ni wípé ẹ̀nà sùúrù sí i torí pé wọ ọkọ ò tí ì lágbára ìyàwó kejì ò tí ì lágbára rẹ̀ so èyí tí ń bẹ lọ́wọ́ rẹ yìí na sùúrù sí i tóṣù méjì tí wọ́n sì ní kẹ́ fi sinmi bọ́ọ̀ bá tẹ̀lé sinmi oṣù méjì o lè máa yọ sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan o lè máa yọ sí ó sì ṣe é ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ò ní ṣe é ní ìṣe girigiri torí pé ohun tó bá ti bẹ̀ jáde láì ìwọ ọrùn ẹ náà ló wà so àmọ̀ràn ni wọ́n fún ọ nílé ìwòsàn bóyá wọ́n wò pé ara obìnrin yẹn kò lè gba ìbálòpọ̀ àti wípé tóbìnrin bá ṣẹ̀ṣẹ̀ lóyún kò sí ni ìgbà yẹn ìmọ̀ sọ wọ́n di ọ̀lẹ ìmọ̀ afẹ́ tó bí oṣù méjì sí mẹ́ta kí wọ́n tó strong padà nítorí náà àmàrà mi fún ìwà arákùnrin yìí tó níyàwó rẹ̀ kọ orun fún ọ torí pé wọ́n fẹ́ máa ṣe morning and night máa ṣe márìn nìkan tàbí náìtì nìkan ná kọ́ má bàa sá lọ mọ́ ọ lọ́wọ́ ìwọ náà tó o mọ̀ pé agbára ẹ ká mọ́rin ànáìtì bẹ̀ ọlọ́run pé kọ́ lọ́wọ́ sì ìyàwó kejì fún ọ sódà tó bá ṣe mọ́rin bì kan ó ṣe náìtì ní ibòmíì ọrùn òfin ní wọ ẹnìkan ẹ lọ gbọ́dọ̀ ayé yé kẹ́ ẹ na sùúrù sí lọ́rọ̀ yín jẹ mọ́ o aláwọ̀ fi wá ṣe kùn gẹ́ dáadáa subhanaka allahumma wa bihamdika ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. jẹ́ ní èpè ìrù àìdá sí mi ò ní kí tiẹ̀ ò bàjẹ́ àkíyèsí la jọ ń pera wa sí àkíyèsí la jọ ń pera wa sí so nítorí náà ohun tí mò ń páyà lórí ara mi àti lórí arákùnrin mi yìí òun ni ìflas tí mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀. fífi iṣẹ́ eré wa san gbèsè fún ọmọ ànẹ́bì ádámà lọ́jọ́ àlèkèyàmà. ẹ wo iye àwọn tí ń gbọ́ wa lórí social media èyí tí mo ṣe lánàá ní ìsìn more than one thousand people ti wò ó tó bá lọ gá sí pé mò ń bo kọ ẹnìkan jẹ́ ni àbí mò ń bu ẹnìkan àbí mò ń fẹ́ nìkan ṣépè bìgẹ́rì hapisherin tí èsì pé sẹ̀ríà ló mi bẹ́ẹ̀ i'm on my own ẹ wá wòye àwọn tó ti wá gbọ́ àwọn tó tiẹ̀ ti gbọ́ ilé ní five thousand náà torí pé ẹlòmíì ó tún ṣí ààrẹ ó tún ṣí ààrẹ wọ́n tún ṣí ààrẹ sínú gúrùpù míì wallahu a'lamu bi'adadihim Allah nìkan ló mọ iye òǹkà àwọn tó ti gbọ́ ọ.